éfésù orí kejì. ẹ̀yin ni ó sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín nínú èyí tí ẹ̀yin ti ń rìn rí gẹ́gẹ́ bí ipa ti ayé yìí gẹ́gẹ́ bí aláṣẹ agbára ojú ọ̀run ẹ̀mí tí ń ṣiṣẹ́ nísinsìnyí nínú àwọn ọmọ aláìgbọràn nínú àwọn ẹni tí gbogbo wa pẹ̀lú ti wà rí nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa a ń mú ìfẹ́ ara àti ti inú ṣẹ àti nípa ẹ̀dá àwa sì ti jẹ́ ọmọ ìbínú gẹ́gẹ́ bí àwọn ìyókù pẹ̀lú ṣùgbọ́n Ọlọ́run ẹni tí í ṣe ọlọ́rọ̀ ní àánú nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa ó sọ wá di ààyè pẹ̀lú Kristi oore ọ̀fẹ́ ni a sì ti fi gbà yín là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 tí àwọn tí à ń pè ní akọlà tí a fi ọwọ́ ṣe ní ara ń pè ní aláìkọlà pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí nì láì ní ìrètí àti láì ní Ọlọ́run ní ayé ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù. No ẹ̀yin tí ó ti jìnnà réré nípa àtijọ́ rí ni a mú súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristi nítorí òun ni àlàáfíà wa ẹni tí ó ti ṣe méjèèjì ní ọ̀kan tí ó sì ti wó ògiri ìkélé nì tí ń bẹ láàrin ó sì ti fi òpin sí ọ̀tá nì nínú ara rẹ̀ àní sí òfin àṣẹ wọn nì tí ń bẹ nínú ìlànà kí ó lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀ kí ó sì ṣe ìlàjà àti kí ó lè mú àwọn méjèèjì bá Ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébù ó sì ti pa ìṣọ̀tá náà kú nípa rẹ̀ ó sì ti wá ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnnà réré àti fún àwọn tí ó súnmọ́ tòsí nítorí nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ baba. So ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́ ṣùgbọ́n àjùmọ̀jẹ́ ọlọ́tọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run a sì ń gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn àpọ́stélì àti àwọn wòlíì Jésù Kristi tìkára rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé nínú ẹni tí gbogbo ilé náà tí a ń kọ́ ṣọ̀kan pọ̀ ń dàgbàsókè ní tẹ́ḿpìlì mímọ́ nínú olúwa nínú ẹni tí à ń gbé yín ró pọ̀ pẹ̀lú fún ibùjókòó ọlọ́run nínú ẹ̀mí. E